yamutu alahu musala yàrá ibẹ̀ wọ firawuna wà hamana wà kọ́rùnà kọ́ni fasadu yàrá ibẹ̀ fi iná firawuna ẹ e, kutu ní sika yẹ mẹ kutu ní sika yẹ mẹ dákẹ̀rẹ̀ bẹ dẹ́ni kúnyọ́ facebook ọbẹ̀ yìí lórí next abọ́ abọ́ ẹ̀ hànà kàrà kúrọ̀ ana kawa ka wani wani mai sallallahu alaihi wa sallam e kare kunye de yare kudi kewe e ha ba ta sallallahu alaihi wa sallam ya zara yi lo ni ke ha ba ta isa no ni yero ka isa na he trust trust not lost trust is lost on to sallallahu alaihi wa sallam aw ni no ni bi do ka ma hiwul tum tu la sam ihe he karba ihe ha ta don tu ni when trust is lost is a tuji atil amana fantazir saa eji do te mo me bu o si ni me bu ye ka ha bata ala do se do ka esa na nyi ne do tu ko ka ka do do do yo eh faqala kaifa idɔ atua sumin ba idɔ tɛmɛ idɔ tɛmɛ mɛm nɔtɔm sɔlɔ sɔlɔ ka iza usidal amrɔ iza usidal amrɔ ila kairi ahale nɔtɔmɛ saa njɛ sinima si leadership yɛ n'a ye kɛ qualify kɛ mɛ yawa dɔ tɛmɛ mu yɔrɔ nɔ di amana the amana, the trust of leading people, the trust of leadership. Ẹja ara si ẹ̀rọ náà ẹ̀ qualify ẹ̀nà ẹ̀ wọ̀rọ̀ tóra ẹ̀ fantazio sáà. Màmá náà kà asúlẹ̀ èrè òní kan yìí ẹja àti kánsẹ̀lẹ̀ ọ̀la ẹja àti chairman ọ̀la ẹja àti gọ́vọ̀nà ọ̀la sọ́n sọ́n sọ́n àgbọ̀n náà tó ń rí àká. Èrè máa ń wá lásì ẹja ara si ẹ̀rọ náà ẹ̀ yàrá kéwù fantazio sáà. Á ní ká mi nyọ́ ilé tẹ́bìlì náà da ka na ko ko ona bo ona bo kunde aja kon bai ko no kwasi madini on to muri aka ko bo no ko ya basu habian we kon to muri bi kon to do mo kai e ko on ko la na oro ro bai ko na se men ija ala se aga top de amana wono on to ki aba o mono aba yezi ke habata zana amana amana trust wallahi is too heavy ọ̀nàta àmáyéèrè ẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀nàta wẹ̀ ní èrè ọmọdé ọ̀nàta yéèrè màláìka yéèrè tàrìjànú yéèrè àníṣe nàrọ̀ta wù ní ilẹ̀ umur mọ̀kọ́yabat àbí hidden issues wàláhẹ̀ ẹni ẹni ẹ̀rẹ́ta wù kékeré bọ̀dá ní yéèrè ni. wale omori subhana wa taala aka inna aradna alamanata ala samawati walard waljibal فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا أكا إذا نهي الامانه trust don't hear me أسي سما إسما كا من يمولا أسي تشكا من يمولا afi ataba tataba nɔwu ne di ɛma ne di wɔri wɔri na ne wa hama la hali zan zan ne sɛ abu kaza ni tu kɔli ti diya dɔluma azama ne mɛ de dɔluma azama ne mɛ jahu la azama ne so olu ne di to a ignorance ɔni yɛrɛ oppression ala sinsin na military dɔn oppress ɔlɔlɔ wɔn no military but as a result of ignorance ogboro dey sure ama nọ nọ ọnọta ajin ani mes ko yewu nin ka biso nun to muri ayi zabe u muri amana o salawe amana salawe ko amana wa salama wa ka o ino na shama na ma e o mo ni ba mana ma ki se na ndo wa iroka wa amma ji ya ka ji kam ya hujja na bani ji ka wai haram janaba amma ka bi da da dibi kiru every saturday ezeli dan da yete amma na ai ka ni de ezeli ni dan ke wala ka ha ba ta e wa amma ne ka da kuoto do da ini ọ̀rẹ́jẹ́ náà ẹ̀bùdínyí ilé ọ̀yàn ìnáwó náà ẹ̀yìn òdòkú fíìsì activities that day ɛbɛ nyi mɛ bi ɛbɛ nyi akɔ awoli ma tɔ ki kɔda yi yɔnɔ nu kusi kamɛ daa ni ro kebo la nan saturday program ni esi ti jɛ ŋa ifi kim den yɔ lɔnà mori lɔ yi ne ŋa mo na o do sele ka yasɔ pro yasɔ kori kɔnɔ ni useless program ɔnɔ dɛ ɛbɛn ɔnɔ ne sika yakɔ yakɔ kori ɛni pɔdɔ nɔ ma ɛna yɛ nika. alfiji fikihul ibadat umdatul ahkam umdatul ahkam na man dubai wa sharihi ya onye wa shariha na yara tere we ko iwe me nyobanye sharihi ya we non in how many volumes are when I explain am tonight imam shukiti an ene wa yo mo do sele mo do da tuno ye were sharhum dot lakam dɔw b'a bɛ dɔw ma na b'a bɛ nin eri di fatihul alam sharhum dot lakam ana kɛ ɲɔgɔn na ɲinan nin de e b'o to eri di riyadul afham sharhum dot lakam ana kɛ ɲɔgɔn na ɲinan nin e mɛ mɛ mɛ mɛ wɛntirin ka wɛn ɲin ɔ ɲɔgɔn ne eri di al ilam bifawaidi umdatul hakam wɛn ɲin nin. denderi di sharu ono ناصر سعدي أنا تفسيري تيسير الكريم الرحمن في تفسير الكلام المنان وين كابر منو ده أنا أنا أدوان أنا محمد محمد مختار شنقيتي حافظه الله أي مدينة بمجين أي تجلا أم شريان دار القرآن تنكسرت دونين dɔwɔrɛ ma wɔɔrɛ isi muhammadu muhammadu tɔhi tutuka dɔwɔrɛ ɔma ne sɔwɔrɛ ye die sikɔni hɛn awɔ wɔɔrɛ kɛnɛ dɔ ɔnɔrɔ awɔɔrɛ do ne do ka mɛ maa n'a ka ele anɔn daadam ɔbɛnɛ fi dɔnna yɛ kɛnɛ nyɔ katɔ yi hanuba wɔ ama saturday program dɔ yi problem yala sɔmɛ agoge ha b'a ta bɔdɛ ha b'a ta e ko mori o gboro e yɛrɛ sa yi no dibi ɔnɔ yi ne ŋwan problem amɛ a bɔ dɔ bɛ ne economy and abẹ́rù nínú àwọn ṣe skills rẹ ìyọ́n náà wọ̀nyí kọ́rọ̀ tó ọ̀rọ̀ bí kẹ́fù bẹ́ẹ̀rẹ̀ kẹ́fù dọ́ọ̀lù wọ́ọ̀tì tọ́m dánù excuse excuse ọ̀nà dání in the kasola minister today program wàláhi most of them they are highly satanic She shaitan dey disway down weekend ọ̀nà àbọ̀nukọ́rọ̀ àwùjọ olóde ìyọ́nà ó ẹni dìgbà nù sátú náà lè dùkà yọrọ rẹ pọ ní tàtó lọrọ àyà pé ìlànà anàlá àhàlà kò tẹ ìlàbílà dájọ rẹ pọ láti orí ètí ìjì àìbí ló wọn nìyẹn yẹlẹ ẹ wọn yọdọ ẹbí jọjọ yìí wá sẹmẹ ìmọ̀ òsì kìtìmẹ̀ náà ẹ̀ ká yìí umu ọ̀nà ọ̀la kan dɔbɛ ki han kan daa mu wahala kɔnɔ yɛ eh. n wa ba kaa yɛ mɛlɛ wani ɔsu oh, wahala nɔ mɛ du do kaa nyɛ do wa kɔ do ato dɛ wura dɛ wura mɛ kɛntsi do wa mi ke de wura mi cho pe do wa res cha kor wo de wura ha mi wal fikihu suwaka suye de so katam kana wa kan ko sai ni suye so kaso da ya den sa de program na mi ke so mi a se ru ka kon azifa ten azifa e ha bata aga aka knowledge eh, ba na ɛdɛ sɛ ɔdɛ nyi sɛ eyi lɔɔri ka yi ɛhɛn ɛna wɔn de eh, na nyɔrɔ ne nyɛ wɔ eh, da wa anada do wɔ jama do wɔ yɛ anyi sɔrɔ ɛwɔ aka ne yɛ dara na agoe akom dabila kam wɔyɛ agoe sa aha wɔ wɔyɛ kala yɛ bɔlɔ ɔno ne sɛ de la ala mɛ akɔ ɛwɔ yɛ.

eyo sin wa ma basi wele ke do ka to omoni mana ma basi a ya omono anya na me la fi do ni ka se ta do awo prepare against next week ana na le nyam force amu dan da ba an da ni na e ho ra ho ra na ko do ka o ho ma be da hmm. an da ni na na ọdún ọyìn lọ́dà náà ni mo náà ọdún ọyìn fix

o mere nwa ni poro o mere nwa ni hunire jo nu o re nwa ni huni hunire jo nu nobody none of us is above the shahir on to mo yore ba above na then the ko nyola nobody ni ko na above ba ono himi onu di huni kereketen and anybody on is respected 12 letter dɛ yɛ sɔ dɛ yɛ dɔ yɛ dɛ yɛ kɛnɛ sɛ wa hɔn na kana yɛ oyi bu kɛnɛ o problem yɛ because sɛmɛ ɛyɛ ayɛ ko wa nyama na tura yɛrɛ so no bi yɛ akɔsɔ yɛ o yɛ ba sɔrɔ dɛ na ale nyɛ eri yɛ o ɔna ale eri yɛ o wa ma o halɔ no ɔna ni wahala na yɛ ko ehubora na ɛɛ bi yɛ jɔ yɛ ebora na wahala na wa mɛmɛmɛ ɛma ayise win. kuma na dɔm ko ŋmɔre a gbɔ ɛsɛ na hɛn yɛ walahi asanya na o ayi bɛ wa ta ɛdɛ aso na so kɛ ha wa ta na kɛ ɛdɛ ana tomori kɔ ɔbɛ dɔsi ni ma baa yi na dɛ bɛ nana mɛ kɔrɔ o ɔn tomo sɔrɔ lɔɔre alisa la kɔ o dobe kɔrɔ mɛ a ko ka nisa hin ba ana yɛ o de yɛ ka kɔrɔ o ama ɔn tomo sɔrɔ lɔɔre alisa la fɛ yi jɛ ha ta jɛ ha ta ujibi rasman ka e ka qita al-layl muslim ta sunan ka yi an kuma e ko magri bo tu de te ho isha yo e tu de te ho na ho abende me ko yo di na boron aka we be bo ko yi du na so we te nya ma anu o yi de tu tu ana ina na na hun ma ma ye ka <laughs> wa ma ba da hu azlam en le du na wa ora wa ana hun ma na bu tu tu dɔw se la o dɔw ye immunity you against what another part of da wọn tó mori ka èdè ìdílé ọ̀nà sí màá mẹ́ wọn kó mori dàn náà sọ ọjọ́ ọ̀hà wọn dọ̀wọ̀ ẹ̀ka lórí nasalọlá aláàfẹ́ wọn nà wọn ahọ́rẹ́ ìdè dọ̀ọ̀ káàwù ní náà sọ ẹ̀nẹ́ ni wọn dọ̀wọ̀ ẹ̀kọ́ mori yìí. àwọn tá dɔntɔmɔ sɔlɔ sɛlɛ daa wɔle sɔbɛ ìjà lɔn na ɛsɛ dɔ kaa ìdúmɔ náà tutu dɛ dɛ ní na àgbòwe just little price dɔn na dìnyɛn náà kì í má fún sí ìyẹn lɔbɛ na wọn tó wọn sɔlɔ sɛlɛ ɛnɛ ní ti mà náà ɔka ŋmɛbɛ abɛ dɔdɔ má nà lɔsɛ dɔdɔ raka ah ai ka ma yi don wani koyan wani bana da ya hukunci na bakara ai ka wa ya yi amma da ma ba wa ka hodin na sabi ni me wani kama wa ka ai ka mai da tuna ka nan ne zan ma ba wa enim tuna ka nan zo ono buhu kama sai mun ji sọ ne zibora Bible ndio hii God isa na iro aka o o ọdụ ya wa ke ihe na rukọ ya bụrụ ya onto mursal hadithun muttafaqun alayhi yawi ini riwayi muslim don to muri kuma bawe don akwai wani munukuta e dudukuta da mana na ah ai kema ini ne ne zame ibi me ọ yìí níbi tún náà anákùnbóra náà àṣà àṣeyọ́lì káàkiri ó bá àwọ̀ àṣeyọ́lì káàkiri ó bá àwọ̀ dàkà á wọ́n sì máa kọ́mọ́lá mustapha ọ̀ka ni ọ̀ka yà á nyẹ́ ti national anthem ẹ̀hún dà ìpìlẹ̀ ẹ̀hún sọ́ọ̀bì náà wọ́n dà kí káàkiri ẹ̀hín ànáwọ́ kí káàkiri ọ̀nà àrùkà ọ̀ sẹ́wọ̀ ẹ̀wọ̀n mùsùlùmí kó anẹ́kàkà ọ̀dọ́ káàkiri ọ̀yọ́

izi ulama ay e tulim to beto salafan wa khalafan ama anyi bidi an se burana allah je ka eh mala mustawa kanya nasana te wallahi zemi je to no ay don to ka kene o to me tuwe to that to na minis kono wo eh, eh ni do to mon mai e nyoka ile sumi bari men samna tulo men ni to men te ka ahiewunika content ɛne hini national anthem ɔne oh, national pledge ire odio bambanye bambanye ohinane báwo àyẹn kèmé ni kẹ́ńdà wẹ̀ lọ́jọ́ ká to serve nigeria with all my strength all possible báwo àyẹn kìlẹ̀ jẹ́ kẹ́ńdà sànwé ẹ̀ náà wọ́n sísá àwọn mọ́rí ẹ̀wọ̀n ní ọmọ náà kò káwọ́ àyẹn kìlẹ̀ jẹ́ èjè yìí to serve Nigeria with all my strength. Eh, kunyanya na sasa avengwe water. Iya mani yo. Where it is nanu nyikaye. court of arm. court of arm anabori in Nigeria. Or in a kedo asutu mdu wazo agoko mwa kuda wa resa. Ha eh, ya salam. Doruri. Doruri anyi wono odola. Anya le nyene roko a ah, o ndo ndo doruri zola ama enjoy duka al umma al islamiyya enjoy to yelo la doruru ta allah akbar doruru na mame kai wase ke nigeria tamu ni ko ti ka ro ina do almani ko ko ko mo ni hawe ha ba ko ko ni ko mo ni hawe to se ke han ni mo ale ni me do ko jihad àbí kọ́tọ̀ bá àmọ́ yẹn ní mòtò náà lẹ́kẹ̀ẹ́ nàìjíríà àbí kọ́tọ̀ bá àmọ́ yẹn rẹ̀ ní. wanze butum igu wanze butum igu mwanze na metila wa na wanze na metini mes ana ikimi zono lazo tutel lonya na kale house wa go mes ha mo wa jo ho na mes a akwa he hm se jo ni yizi ke wa ti mo do ida ke na adanya wisa na eh asika eya nwa kisku de lem no wa dɔtɔ aba ɔnɔ dɔtɔ ni wa dɔtɔ kasi nyɛ national anthem dɛ dɔtɔ ani kɔn na ɔna ɔna kusɔwɛ adzɔ nɔtɔ n'ɔlɛ dɔtɔ nyɔ na south nigeria wala president south nigeria ama na anaka didi bi ebi na ɛwɔ kɔ awɔ mi hali na constitution ɔma dɔw ma nɔgɔ constitution dɔw ma nɔgɔ dɔw ma nɔgɔ la. esima kae andi constitution kae ama olu na ye ma le kae mata musa ma kae national team olu la agbo mo play de olu la i play to nigeria with all eh i play to nigeria my country to be faithful loyal and honest. Has anybody ever been loved in Nigeria and honest? Even the honor of flag, here, I can. To be faithful and loyal to the flag. Am I? Mikael, yeah, in school. Ọ̀dà kadi hùnà ìkè yà àjọ. Agbófin ní constitution náà nìkan yà àbọ̀ ọjọ́. Ó bẹ̀rẹ̀ register yìí. Bí iye ẹ̀ lẹ́yìn kúrò then one award there about then so they will pump sec to the Ministry of Education. Then the rest of them to policy. Àwọn àwọn mi hàn ní. Ọ̀nà mi yà ẹ́ yẹ ká kọ́ mi mọ̀ ní òye àmọ́ ọ̀tọ́ àìdó òye ó lu yẹ ọ̀nà wọn. That is where we stand. We continue to sing in our school. Imagine yẹ wíìlì ìdí màjínà sáà tán. mani mani ni awa elaju abi je me nyinyi ga ada ila di buga ara ada dai aka in national in assembly ground amara isu compatriot and ki school na ma ba ro e ara in na na na ni ba ni o in assembly ground o de ni ara isu compatriot ene we be ni ene we be ni aya awra ise ke tene ba lóun advisor ẹ mọ̀ lórí rẹ̀ kiri bọ́ọ̀lù rà sí èsì nípa ṣé lẹ́yìn lòdù rí nánà bẹ́ẹ̀ máa máa sàṣàrò mẹ́rin sàṣàrò lẹ́yìn iṣẹ́ ìyẹ̀dá ìkẹ́ ọ́ ni máa sàṣàrò kàgbó ka ọ̀nyẹ́ wọn là ẹ̀ná ká àkọ́ wọn ọ̀rọ̀ dá ẹ̀ná wò ẹ̀ná ká wọ̀ mùjáwé ní ẹ̀ná kùtù nyẹ́ wọn dẹ́mu ní ẹ̀yẹ́ ọ̀gbọ́n tó ń sọ̀rọ̀ sọ́nà ọ̀nà kọ̀ọ̀rọ̀ kò yẹ wọn. وما رميت إذ رميت ولكن الله آه. So I saw that uh, written as any, and any nobody, no any can go can buy a kawawa, man you need one. Well, them guys, it's only as a guy. Eh? wàláhì lazim ẹbí lẹ́nu ara ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ náà náà ká ẹ̀rẹ̀ ní ẹ̀mọ́ àkàrà ẹ̀mọ́ náà nà ọ̀rẹ́ ẹ̀yẹ́ kẹ mẹ́rẹ̀ ẹ̀wẹ́ mu dìbò kúrò ọ̀rọ̀ àmọ́ àwọn ẹ̀mí yẹn bá bá pọ́nmọ́lì wa sọ wọn dìbò kúrò ọ̀rọ̀ àmọ́ ẹ̀ náà yà wọ̀ náà fẹ́ bá yín sáà yà wọ̀ ẹ̀ náà sáà yà mẹ́ ẹ̀mẹ́ náà náà dìbò kúrò ọ̀rọ̀ ẹ̀mẹ́ ká ọ̀nà ìwé mi e e e ah wàláhì lazim ẹ̀ ẹ̀yìn sí mr community mi ẹ̀rọ mọ́rí ọ̀dà náà kò kó iná ẹ̀dí. Wáyé ní mo ní méjì ní bọ́ọ̀dù. Sọ ọ̀tún mo sọ̀rọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀m. Ọkì fitina dáàsì tẹ̀kisì rẹ̀ ọ̀. Dáàkì tẹ́ wìrì Dáàmì kòlẹ́rà dáàsì lọ́dọ̀ àkàwé rẹ̀. Ọmọ ara kàhín. Mọ̀lẹ̀ mú sọ̀rọ̀ kan yẹn kò national mú sọ̀rọ̀ kan yẹn kò national flag. Therefore, ìṣèkáfẹ̀ his uh, blood and his halal let's go and kill him bẹ́ẹ̀kì lánàá ayé àmúlò àwọn grand am shahada dá ìkíni sá lára kọ́ wọn ni nǹkan kọ́ mọ̀ náà wà á ọmọ mọ̀ náà wà á ìka mi ní tọ́hárà do am so that ana kumẹ because wàá kọ̀ lẹ́yìn káfíìn iṣẹ́ iṣẹ́ yẹn ń dá yẹn wọ́n tún mu tọ̀ sọ́la wọ́n á ní kí n má buhari mi dọ́bẹ̀ wàá kà á kọ́ mu ní ọdún òní kọ́ ọdún kà káfíìn ọrọ asọrọnya yìí náà ẹ̀bà ni káàbùrẹ́ náà náà ẹ̀ka ọ̀dọ́ náà ẹ̀ka káàbùrẹ́ ọ̀dọ́ yọ káàbùrẹ́ ẹ̀wọ́ sọ́wọ́ ẹ̀ka káàbùrẹ́ that is the mean ànúnú wa ti káàbùrẹ́ mi ìyá ha wà á ta bó pa ẹ̀rẹ́ kókófò ọ̀nà àbọ̀rọ̀ rẹ̀ nìyí yìí èyí sẹ́ what is the ending mo náà wà sẹ́yìn ẹ̀ka káàbùrẹ́ mi náà ẹ̀ka káàbùrẹ́ ọ̀tún mùsùlùmí sẹ́lẹ̀m kẹ́ ha bàtà àwọn ẹ̀yìn alharaj dákísà ẹ̀ haraj donc ɔye wɔza kɛnɛ da kɔ wɔza n'etuka tuka ɔlɔ naa wɔza ɔye sɛmɛ da wɔza ɛwɔ naa o wɔye sɛmɛ da o ana nkɔmɛ kɔ ana bori ana okomori ana kumɔ sɔla inuma lasin de bɔnba na ekpe kpɔwulo ɔno kumɔ mɔni jɔn na okomori ɛnuma o okomori na wa da wɔ sɛmɛ da wɔla bori ana abɛlɛ awɔra anyi nigeria ni ɛni juma ala nɔ. Salatu Juma, Mediguri, everywhere. Bala kubongu yẹn. Nínú ọ̀rọ̀, báwo wọn? Ọ̀ báwo kó wọ́n yẹn náà wà ní? Inú wọn lọ́sí. He killed himself. He killed another Muslim in the mosque. Then what is the reason behind it? Ẹ ẹ́ ní kúnyìrì ní nàánẹ̀. هاتوا الكلمين يقتلون المسلمين ويتركون الكافرين إن كما رواه الإمام البخاري ده هاتوا الكلمين ده نعوض ده أو كم مرينا نحو أني ده نبكاه هنا هاتوا من الله إن حديث أنا يسأل بعدين لا أكل أوكا تكسرون صلاتكم عند صلاتهم أه، يا سلام من هذا هرين تكسرون صلاتكم عند صلاتهم وصيامكم عند صيامهم on to muri kengu sala ne yako wallahi were wa ay kawem wenyen ko sala e me yara ko sala tere da yara ko da yara kiwe tere imam buhari o dowen doko wasuyamakum inda suyamihim awane aba be ban enne doke ne kare tiri o divi hunire ni azkar ya men qur'an ya kan da so wetwete da ya qur'an ama da ya wo ko muri ono wen da na bi ka ọmọ náà dọ̀m tarbiya yà báyìí ọmọ náà yẹ sí yàsẹ̀ wọn ẹ̀ hà bàtà ẹ̀ hà bàtà ndàn yìí ọmọ náà wọ asọ́mọ̀ yìí agents of destruction ọmọ náà wọ yà bí agents ní bẹ́ẹ̀ bíu dẹ̀ hẹ̀ not agents of destruction ọ̀sán ọ̀ntúnmùsọ̀lọ́sọ́làm kìí jẹ́ hà bàtà sáyìn kìí hà bàtà ọ̀ bìkáyìí.

أنتم الذين القرآن جل أنتم أشد رهبة في صدورهم أنت تسوي àwọn amúndé torí kókó wọn yà bẹ dọ kàmú yẹ andó kó wọn yẹ wọn lórí àwùjọlẹ ọba ẹbí ká wọn á wà wọn bí wọn kò mọ lọ́dọ̀ wọn kò ọwọ́ náà ká mi wọn àti ti ká mi lọ kó jẹ ṣe tọdọ ọlá àti lọ kó wọn yẹ lọ nà sẹmẹ wọn àhàpọ ìlú wọn àhàpọ ìlú tó wọn sọ̀rọ̀ aya wo kɔ asasa yɛ hɔ ko ama wɔ se ya wɔn tɔmɔ di de okutuni okwana hi alwahan kai da sabi ni kizai wahan don tɔmɔ di hubu dunya wa karahiyatul maut hubu dunya wa karahiyatul maut oyi se hɔn nɔn oyi se hɔn nɔn a kò lè se hɛn ɛ bɛ kɛ kɛnɛ fa anene kakala oishe kehe halal oishe do ilala halal ama asai koishe honon okume kawe oishe oishe honon okume kawe do onya wao akuko oishe he your fellow human being and your fellow muslim who will hate that don't become your enemy because you love of this world àti fear of death kɔmɔni ni bi hɛn muso kɔmɔni ni hɛn wa kɔmɔni ni hɛn wo kɔnɔ die kɔnɔ su in a very bad way not of usual number. أنبياء معتصم بالله الصحابة نبوا ده من جلد ده اللي كانوا يجلد ما المسلمون way, man. يأتيكم رجال يمرسون على الموت كما تمرسون على الحياة mẹ́rin ni ọ anyi mẹ́rin ana àbíbọ ẹ̀ náà kẹ́mi àmà kyerẹ́ ọ ẹni mẹ́rin àwọwọ́ ìbùsù àni kẹ́ ọ̀nà àwọwọ́ ẹ̀ náà ọ̀yẹ̀ náà because ẹ̀nẹ́ yẹ ká ẹ̀dẹ́ni kó ogun náà dẹ́mu kọ́rọ̀ bọ̀ yìí they are very sure of what are here they are very sure of abisanaika and stay in equipiam so even onere oye meka yamisile without yare te book mo ko na ina or hemon ke kure ne ne du man tuani sema kure sa bala kure ne ne mangora anyɔnyɔ nu ɛma ku fila mi wɛ ta yi afi o nkapa yi wɛrɛ yɛ sɛ kakɔ yi ma yɛ wɛrɛ yɛ kuma mi bi ma ati wɔ yɛ sɔ nyaba wɛ ta bi wɔn tɔ la kele o oyi ti bi bi bi ma ɔdi sɔ fana wɛ akɛ wɛ yi ti sɛ kan fɛ ɔna ti ma yɛ tɔtɔ mi gbɛrɛ awela fɔ then ɔdɔ lɔrɔ na ma jɛ ayɛlɛ ta jɛ mi sadaka yɛ dan wani fihim sadaka wani nyangwa mutum then wani da ngolwa are you disturbed about situation of komori globally about situation of komori locally about situation of komori with set wise how disturbed about do you feel it Ese mami kukumuli ya mani yeye báwọn ajé nu kóńtù mùtòlá sọlá ka èjì bí ọ̀rọ̀ àrùrù tuma ìdá tàbáyà tún bil ẹ̀yìnà wà hàtùm aznab albakar wà rọ̀dìtùm bil zara wà tàrọ̀tùm jihada sallàtà allah alaykum zullan la yanzihu hata tarjiu ila dinikum sahihu jami on tún múri ka ìwé ìsàwọn ni yíwá fi wọn ni àbẹ̀wò ẹsẹ̀ owu ha ya purchase on abi owu ya na eke aki pyramid of numbers and owu ni gnld afẹ ya owu ni tnc afẹ ya owu ni flp forever forever living product afẹ ya do another koke ẹn mi ọmọ mi hìá ọyọ àwọn àwọn àmì kan náà iná náà wàá na ẹhìn dẹ́ni sọ̀tọ̀ bá ti gé ìnú n'èyí ọ̀ yóò túmọ̀ àgàkó òkú ẹni haram kó mo rí ẹ̀ máa wọ́n sẹ́wù wọ́n sọ nínú náà ń dín mi hìá ọ́ ɛmi my mi kamana esi dɛ mo bi wɔn sɔri kamana wɔn de mi n'ɔdari ka manana bɛɛ kɛ hin àwọn yóò ní ìsọnù rẹ yìí mọ ẹmọ rẹ sọ ọrẹ dọ wá hin lọ. ó yẹ súnmọ́ kẹ́kọ́ wọlé mi sẹ́nẹ̀ yà hàn yẹ́dẹ̀ ní magazine máa yẹ dàbí pọ́ọ̀fù ṣe wẹ̀ ní. ẹni náà náà hàn ọ́nú kòkó òdi yá ni. àwọn ọ̀nà ní ẹ̀nẹ́ ẹ̀dú kọ́rọ́ náà. àbùtò wọ́n yẹ pèsè màsínà náà ní fifty thousand lóhùn ẹ̀rọ fifty thousand man now was a Cambodia. Ama I would only deliver for a dog one eighty thousand or one hundred thousand, even. I don't mean haram. But I never come over and no come on Then, this Kuroka, Yari, also far in a way, do the Kazan, Doka, Kononi, farm to them, Ononi farm to us kuma waroditu mizar de arɔ yi ko da ɔla kɔ a daara kɛnɛ daa ni kube ikan ɔwurɛ mu nɔn wɔtɔrɔ tumu jihad tun na bi jihad ɔyi kofi sabili la bɛn e na aka ɔyi na bi jihad ɔyi kofi sabili la ɛkɔrɔ naa kɔ a kɔlifa jihad ɛyɛ kɔ mɛ ɛkɔrɔ naa yɛ yɛ kọ́ àmọ́ gbọ́dọ̀ ni as far as we are concerned as far as a whole knowledge of ethnic belonging is concerned ní àdámáyà ìkọ́ rẹ̀ ká àmọ̀ká àníkà náà ní àkọ́sí ètò àkúdà àmì kòkó wọlé òjò ìyàmá ìrìnwá yìí bọ́ọ̀lù pa bọ́ọ̀lù ẹ̀ka. مساوي الاخلاق نزل ايه؟ كفر الخلق نزل ايه؟ ده علينا ان عقيده اكبر سمعت الله اكبر ماشي انا كفر تعوض عشان اوجهات انا في دوك هنا والله ده ده اختلاف ده اختلاف المواقف ẹni kan máa tètè general town àná ẹ̀kọ́ ọ̀kọ́ ọ̀wọ̀ ẹni form of trouble ọmọ wa mẹ́ ọ̀n ti bring destroy Islam. Not many fighting passion here and there. So, Islam, my friend, people are yet to even know about more about Islam. In Nigeria is, is not, Islam has been misunderstood in Nigeria because of what? I need some people and then misunderstand. They misconceive the idea of jihad that is all about killing. Then you feel so it's not the image of Islam. What we have got, what we have no, no, you are seen as a threat. In a way that is now becoming security threat in Nigeria. There was jihad in our work. But Islam is not a Ghana. Any jihad doesn't so much to Sallallahu Alaihi Wasallam. Oh no, the Ghana Dini genuine de maka awa ano giga na dini wɔdaba ha do aha yɛ aka do then ɛwɔ ayɛ wɔ ha nɔnwɔ yɛ wɔ ha nɔnwɔ yɛ ɛsono ko ka sono ka wɔn mu the highest you can do is god permit someone kill me or overcome am god is talking the truth don't mind whatever will be your comment. Islam has been printed bad, And this is the result of today. We are confirming the prophecy of the Rasulullah that the world is coming to an end. Whereby the image of Islam is being tarnished because of the two grounds certain group of people. Omori will continue to appeal? people as I'm writing, inshallah. ọtún sallallahu alaihi wasallam ìjọ do mori si ọyẹ ba nẹtẹ kanyọ nínú ọyẹ ba nyẹ nẹtẹ náà ká wẹ́ẹ̀mà náhùn náà nínú àká wà ní mari náà dìní ọyẹ ba nẹtẹ ankọ yẹ nẹtẹ mẹ kanyọ kó mori bi nàìjíríà when you go to area of haram this uh, ulama they will pass photo ayẹ nyere yi wọnyẹ wọn àrẹ ọdún náà kọ náà kọrẹ ọsọba yẹn dọ̀n ọrẹ ọ when you go to the area of misunderstanding then killings here and there because of slight misunderstanding. As if it's haram can I could exist. Wow now, do your own, let me do my own. That's how we come understand now or not. اختلاف والاختلاف أيها الإخوة Sunnatul haya. Kajahi. والله is nature of what of ka as they live as human being we must we must and will continue to differ but our difference will be yes you understand don't worry now uh, not difference will be as if attack him inshallah ta'ala by next month, we'll continue from uh, alama to alama to sa'a asukuru anabo and when I ka eh, kuma ayin na ba wajen نسأل الله تبارك وتعالى أن يعلمنا بما ينفعنا وانفعنا بما علمتنا اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت العليم الحكيم اللهم يا معلم الملائكة علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا معلم الملائكة علمنا ويا مفهم سليمان فهمنا اللهم أحمي حوزة الدين اللهم أحمي حوزة الدين يا أرحم الراحمين اللهم أنت القوي وأنت العزيز اهمي حوزة الدين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم أصلح فساد قلوبنا اللهم اجمع بين قلوبنا على الحق والهدى يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتقبل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 وبارك اللهم على خلفاء الأربعة وزراء نبيك محمد صلى الله عليه وآله وسلم ذو القدر الجلي والمكان العالي البكر الصديق وعمر الفاروق وعثمان ذو الغيب وعلي بن أبي الحسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابعي التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك ورحمتك يا أرحم الراحمين إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجهد وعليك التقلان تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا والحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يرحمكم الله long one. وأقم الصلاة لا تختلفوا فتختلف قلوبكم سو يرحمكم الرحمن الله أكبر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 كبرى يوم يتذكر الإنسان ما سعى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك موتاها إنما أنت منذر من يغزاها كأنهم يوم يرونها لم يلبثوا لم يلبثوا إلا عشية أو ضحاها الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين هاجر الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله آه، السلام عليكم ورحمة الله وبركاته. I am relating to following announcements. Uh, number one, Kali Muwa Omoliosi event. Every hold away activities and I can and this is our honor over on the very game. Therefore, Kali Muwa every hold is an Omoliosi àmọ́ àbáwá insha Allah ta'ala àti ìzùwà àbẹ̀wò. The announcement today also is the Ijab program over there on Sunday nene. Abe waeka uini masela sponsored by this party. I go over there.